ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kó má wọlé tó bá wọlé tán bí kó má jáde ní mọ́ríhábà bíkà Ramadan ahlan wa sahlan wa marhaba bika ya yá al mubarak ya yá shahral izzi al ikrami al mubarak shahra Ramadan afẹ́lẹ́ ìkíwa káàbọ̀ sínú ọdún tuntun sínú ọdún alálùbáríkà sínú ọdún aláyọ̀ oṣù Ramadan oṣù alápọ̀nlé oṣù yìí oṣù ẹ̀yẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lọ́dọọdún lọ́dọọdún náà ni wọ́n ní àmọ rí orógbó Ọlọ́run tún wá kádàrá pé kémi àti ìyá tún pàdé lọ́dún yìí lẹ́yìn ìgbà tá a dágbére fúnra wa lẹ́sìn pípọ̀ dọ̀dún ti ń bọ̀ àdúrà tá a ṣe ń jọ́nà bọ́yọ́ Ọlọ́run ọgbà akọgbà àkúkú mọ̀ ṣùgbọ́n ìgbà tá a pàdé lọ́dún yìí ó jẹ́ ká ọ wá fún wa láàyè àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àṣẹ àdúrà tá a ṣe lọ́dún tó kọjá Ọlọ́run ọba mi gbà á gbogbo ẹ̀yà olólùfẹ́ mi lórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ẹ máa ń gbádùn nílé iṣẹ́ alálùbáríkà tá a Orísun náà la wà nínú ẹ̀ la kalẹ̀ sí lọ́dún yìí ètò tọdún yìí àrà ọ̀tọ̀ ni orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni mo tún ti kalẹ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe mi lọ́dọọdún àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Alhaji wa Dr. Ahmad Salahuddin aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited kí ọlọ́run dákun bọ́sà bá san àbálẹ̀ san rí àwọn ni wọ́n gbé owó kalẹ̀ fún ìrun tí ẹ kọ́kọ́ gbọ́ tí wọ́n pè ní kọ́lọ́run dákun bọ́sà múládẹ́ bá bàbá náà iléeṣẹ́ wọn náà ó pé ogójì ọdún ní ọdún yìí ọlọ́mọ balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah ṣẹ́wádìí lọ́dún yìí nínú àwọn ètò wa tí ó tún máa kún ètò lọ́dún yìí tá a fẹ́ kẹ́yẹ yẹn wa kí ẹ wá tún sọ́pọ́ọ̀tì wa lé lórí tá a ní ìdìfọwọ́sowọ́pọ̀ yín lé lórí òun náà ni ètò kan tí a mọ̀ sí hmm, eré oníṣe tí ó máa jẹ́ ẹ̀kọ́ wa ẹ̀kọ́ Ramadan eré oníṣe ni ẹ̀kọ́ Ramadan yóò máa kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀kọ́ tí ó yẹ ká máa ṣe nínú ààwẹ̀ àtàwọn nǹkan mìíràn tá à ń ṣe tí ó yẹ ká máa ṣe eré oníṣe lè rí náà pẹ̀lú ògbó ọlọ́run ṣe àlá tí ń bá lọ sókè lọ́hùn nísìn eré yẹn là á kọ́ lọ wò á lọ wò ná tí a bá wá padà dé látòkè lọ́hùn èmi àtàlejò mi á ṣẹ̀ṣẹ̀ wá wọlé ètò yìí tẹ̀ ń gbádùn náà ní Ramadan Kareem pẹ̀lú ògbó ọlọ́run ṣe àlá ilé ìtafẹ́ lọ wò yìí Hmm. kọ́lọ́n dákun musa kọ́wé kó ṣe dáadáa fún wa náà ni ẹ̀tọ́ obìnrin nínú Ramadan hmm. àwọn ojúṣe obìnrin nínú Ramadan ká má fojúṣe àwọn ọkọ wa ẹ̀tọ́ wa ẹ̀tọ́ ọkọ wa ká má fi dùn wọ́n nínú Ramadan ẹlòmíràn mi ń bẹ ayárí kan lẹni sọ yẹ bẹ́ẹ̀ àbí ọ̀yẹ bẹ́ẹ̀ tábà lọ sókè lọ́run nísìn á lọ pàdé ẹ̀ kẹ́yìn náà wo ẹ̀kọ́ tó wà ń bẹ̀ kó tó di pé àlejò mi wà wọlé láti bá a sọ̀rọ̀ lórí pàtàkì ààwẹ̀ Ramadan ẹ ṣèwẹ̀kú kalẹ̀ ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. arábìnrin ó ṣẹ̀mí ó ṣe ẹlẹ́dàá mi ó ṣe ìyá mi ó ṣe bàbá mi ó ṣe ẹ̀yin àfáà pẹ̀lú kódà n tó burú jù ni pé ó tún wá ṣe lọ́hùn ní ẹni tí mo fẹ́ ní ṣùlọ́kà ẹni tí mo ní yìgì lórí ẹ̀. àfọ ẹgbà mi kí nìkan tí mo ṣe tẹ̀lé ń pariwo báyìí nínú ilé àfà kí nìkan tí mo ṣe téèyàn kò ṣe rí. wo n tó ṣe yẹn fẹnu ara ẹ sọ fún wọn. ẹ̀yin ní sọ ọkùnrin nìyí la wà yín ní kẹ́ fẹnu ara yín sọ ọkùnrin olómú ẹ tó jẹ́ pé ojú wa ń tì ẹ ojú òtì mi ojú òtì mi fúráì nìkẹ́ sọ fúráì nìkẹ́ sọ mi ò lè sọ fúráì nìkẹ́ sọ ṣé ọmọ pé ẹni burú mọ ni ẹni burú mọ ẹni burú mọ èmi ni kí n sọ. ìkìlọ̀ wa ṣe gan kí ló ṣẹlẹ̀ kó má jà sí wípé ní tí mò ń rò ní yóò ṣẹlẹ̀ láàrin yín báyìí torí pé lọ́rọ̀ bá ti di pé tọkọ tìyàwó déwájú adájọ́ kálukú wojú ara wọn ọ̀rẹ́jọ́ rò mọ́ kó má jẹ́ pọ̀rọ̀ oorun lọ́dà fìtínà lẹ̀ á pàdé lérí bẹ́ẹ̀dì àpàdé nǹkan kan ní máa dá irú fìtínà báyìí lẹ̀. ẹ wo àfa ọ̀rọ̀ òní tóbi káfọ̀ bẹ́ẹ̀ bù. kí ló ṣẹlẹ̀ gan-an. ẹ gbọ́ ó wà nínú kúránì pé odidi ọgbọ̀n ọjọ́ àkókòjì ọjọ́ èèyàn gbọ́dọ̀ súnmọ́ ìyàwó ẹ̀. mi ò ní gbà á ní mi ò ní gbà sẹ́ẹ̀ ṣé obìnrin téèyàn fẹ́ ń ṣu lọ́kà kó wá wò sùsùn kó ní ọgbọ̀n ọjọ́ tàbógójì ọjọ́ ọkọ tó fẹ̀hún sílé kò ní ṣíun láṣọ wò ṣọ́ṣeéṣe ẹ gbọ́ ẹ wá bí léèrè wípé ṣé mo parọ́ mọ́ kí n níyàwó ńlé kó má sí pé àti ẹ̀ ti àtinú tán o àwa kí tàràwí tán o àwa àwọn ńlá ni kí wọ́n ti tẹ bá ríbi tí ń gba ọwọ́ mi dànù. Allahu Akbar a ah, mo ti mọ̀ pé tí ó ṣẹlẹ̀ náà nù ọ̀dà ìwọ ìyàwó kí ló gan tó ṣẹlẹ̀ gan-an ṣé bó ti rú yìí lórí àbọ̀ láfikún lérí ọ̀rọ̀ tó sọ. bó ṣe jẹ́ lélẹ̀ ká ní kò ṣe pé kàn ní tìjú bó ṣe wà yìí ẹ̀yin náà ẹgbọ́n kan tó ń sọ lẹ́nu nínú àwẹ̀ oṣù àpọ́nlé àáfà nínú oṣù méjìlá ọlọ́run wá foṣù kan yọ gédégbé pé ká máa fi sùn èmi dẹ̀ ní má jẹ̀mú pé nínú àwẹ̀ tá a wà yìí o gbogbo nǹkan tó ń jẹ́ mímọ́ ń fẹ́ wà nínú ẹ̀ kẹ́yìn ìwádìí kẹ́ máa nìyẹn pẹ́pẹ́ sí o ó orí bẹ́ẹ̀dì ìfà tí bá wà ní kitchen tábà ti ṣínú sábà yìí. ṣé lọ́sàn-án àwẹ̀ ni pàpàrọ̀ ọmọ mi ṣé lọ́sàn-án ni. Ah! ṣé ẹ lè mú ẹ lè mú mọ́ra ó oṣù kan thirty days ẹ lè mú mọ́ra ẹ lè mú mọ́ra. má gbàgbé bó o tún sọ pé lẹ́yìn àwẹ̀ yẹn wà wà wà má parọ́ ń bì èmi àjẹ́ àyè tó bá pa ó bá ti gbà wípé o sọ pé lẹ́yìn àwẹ̀ kan o tún máa gba mẹ́fà kan. ẹ eh, ṣó pẹ́ jù ni. ẹ ṣe ń gbọ́ àfà ṣe ń gbọ́. ṣó pẹ́ jù ni. Ah, subhanallah ẹ eh, ọ̀dà ẹ wá farabalẹ̀ gbọ́ tèmi sórí kọ ìyàwó lọ̀rọ̀ mi bá wí sẹ́rí ọlọ́run ti wà bá yín sí ọlọ́run bá yín sí mò ń ṣe tìláwà kùránì lọ́wọ́ náà lẹ́dẹ̀wò ọ̀kankan ibi tọ́rọ̀ yìí ti jẹyọ́nú àlùkùránì ìbẹ̀mọ̀ bá kùránì dé tẹ̀ fi dẹ̀wò ẹ gbọ́n tọ́lọ̀ wọn bá mi sọ ní alukur'ani ni bada ahudu bilahi mina shaitan nira jim bisimilahi rahman rahim olùwani ohila lakum leelata siyami rọfatu ila nisaikum hunna libaasun lakum wa antun libaasun lahunna ọlọ́run la yọ̀ǹda fún gbogbo ẹ̀yin ọkùnrin kẹ́ ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín tó di lóru nínú Ramadan tẹ́ ti ká sámú tán a fún yín kẹ́yìn àti wọ́n jọ máa wọlé kẹ́ ẹ títí tí ó fi di sàárì níyàwó ilé yín tẹ́ so igi lélẹ́rí ni o kèé sàlẹ̀ o ọ̀sán nìkan lẹ̀ lẹ́tọ̀ọ́ àti súnmọ́ra yín nu Ramadan àmọ́ bẹ́ẹ̀ bá ti sínú tán tẹ́ ẹ kí asámu tán lálẹ́ ẹ lẹ́tọ̀ọ́ àti súnmọ́ra yín torí pé lẹ́tọ̀ọ́ lẹ́jọ́ jẹ́ láàrin ara yín ìwọ ìyàwó wá gbọ́rọ̀ Ọlọ́run o kó o sì tẹ̀lé o wá gbọ́ nǹkan kan tí mo tún wá fẹ́ sọ fún ọ anábìwá Muhammad sallallahu Alaihi wa sallam ó ní gbogbo obìnrin yòówù tí ń bá ń kọ oorun fọ́kọ ẹ̀ tọkọ rẹ̀ forun lọ tọwọ akẹyìn sọkọ lérí bẹ́ẹ̀dì tílẹ̀ fi mọ́ tọkọ ní wọn rúnra tí ò tiẹ̀ wò ó ṣe láàánú tílẹ̀ fi mọ́ ń jọ náà ànẹ́bí nírú obìnrin bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kà ọmọ sẹ́pẹ̀lẹ̀ ni tílẹ̀ ó fi mọ́ dàpọ̀ mọ́ wà nú obìnrin tí mọ̀lẹ́kà ó sẹ́pẹ̀lẹ̀ o sọ̀bọ dàpọ̀ tún wà rẹ sí lọ́dọ̀ ọkọ rẹ tún àárín ní ṣe kò sínú súnà kò sínú pé èèyàn fẹ́ ṣe mímọ́ mímọ̀ rẹ náà ọkọ rẹ náà ni sáárì ìsinu tó ń dá fún un ni àti kó o bá ṣeré ńgbà tó bá sínú tán lálẹ́ ńgbà o bá ti lọ́ọ́yà ni gbogbo tó máa fi dẹni mímọ́ wájú ọlọ́run náà nù tó máa fi lé ládá wájú ọlọ́run nù ni so ti gbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ò ní dàrin yín o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. sẹ́ẹ̀rí tó kù ní ìsìn ni pé ẹ bá ń dojú kọ kẹ bá ń bí pé ṣó ti wá ṣe tán báyìí ẹ bá ń bí. ajá àìbò ni kò kí lọ wí gbàtọ́ rẹ pé ìtọ́lọ́mù kí lọ wí. ṣé ìmú bá sọ̀rọ̀. ọ̀ya bí ọkọ rẹ kọ́ má bínú ọ̀rọ̀ àkókò wa la ẹ má jà máa. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan ẹ jẹ́ wá kọ́ ẹ̀kọ́ Ramadan.